ọ̀rọ̀ ṣẹ́kì ìzọ́kùn ọ̀lọ́kọ̀ọ́yọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà níbí oníbẹ̀rẹ̀ sí ìbéèrè wọ́n lẹ́ni tí ó ṣe ìrìn àjò tó ti wá wọ ìrìn àjò rẹ̀ ti wá wọ bí kọ́mọ̀ ṣe àsọ̀ láti rẹ̀ ní jámù wọ́n ní àtúnṣọ láti zórí wá wọlé wọ́n ní ọwá sọ fáwọn èèyàn kù ẹ̀tàn jọ wà pé káwọn ṣe jámù zórí àti aṣù ìpapọ̀ wọ́n níbẹ̀ ni ẹnìkan ti wá dìde pé aṣù ètí ìwọlé o gẹ́gẹ́ bí yọba ṣe wọlé yìí ní sùúrù káṣù ìwọlé fẹ́rẹ̀ṣẹ̀ wá ṣe méjèèjì papọ̀ wọ́n lè dákùn ìwò ni ó ṣe dédé nú ìṣesí méjèèjì ìzọ́kùn ọkọ̀ yìí. náà nínú àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àṣàfà àwọn ìtòlẹ́tọ̀ rọ́ọ̀sọ̀ ẹ̀dẹ̀ tíṣẹ̀rí àṣẹ fún ẹni tí ń ṣe rẹ̀ àjò òun náà ni alqasr wal-jamu' àwọn ọ̀ràn wákàtí mẹ́rin kéèyàn kì í ní wákàtí méjì sọ́rí ìran olóko òpó mẹ́rin kéèyàn kì í ní òpó méjì bẹ́ẹ̀ ni àwọn wákàtí mẹ́rin kan tó máa súnmọ́ àwọn kéèyàn kì í papọ̀ mọ́gírídì àti àṣà òdòmò àti asù ọ̀hún ẹ̀kí ń ṣe àtọ̀ láàrin àwọn ìdájọ́ méjèèjì ìdájọ́ kọ́sù ìrìn olóko mẹ́rin kí ẹ̀ tún ní olóko méjì ó yàtọ̀ sí ìdájọ́ jámúrò kí ẹ̀ pa méjèèjì papọ̀ sórí àtàsílì káàkiri láti pọ̀ mọ́ èèyàn lè ṣèrìn àjò pásítọ̀ zúrì tó kó kíráka méjì pásítọ̀ ásírì tó kó kó kíráka méjì irú ẹni bẹ́ẹ̀ kò ṣe jámú àmọ́ kí ló ṣe kó ṣe kọ́ọ̀sì ó sì lè ṣèrìn àjò kó kí zúrì àti ásírì papọ̀ lásìkò lówó ó sì lè dìlé rẹ̀ di àsìkò ásírì tí ó sì kí méjì méjì rẹ̀ kátó wá nílò ẹni bẹ́ẹ̀ tí wọ́n jí mẹ́rin mẹ́rin kọ́ èèyàn sọ pé ó khalafa as-sunna wal awla àmọ́ àdìsọ́ kò nírun irú ẹni bẹ́ẹ̀ ìtú sẹ̀rí àfún gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ kò bá nù ó sì yàpa súnà ó yàpa èyí tó lọ́lá jù ṣùgbọ́n kò sí ẹ̀rí kan a lè sọ pé bóyá kò ní ràn. àmọ́rú ẹni bẹ́ẹ̀ ó khalafa sunna ṣẹ̀rí àṣelẹ́gbẹ́ gẹ́gẹ́ bí wà ní tó àmìta àti tó wà ní lẹ́kẹ̀ bá wà lórí ìrìn àjò. فليس عليكم جناح أن تقصروا nínú ìsọ̀dà kẹ̀sì kìíní o kẹ̀sì kọ́sọ́rò tọ́ ìbéèrè oníbèrè wà lé ẹni tí wọ́n àsìkò lórí wọlé amẹ́ríkà wò kí ástẹ́lì náà ọ̀rẹ́ mi ìrìn àwọn ní rárá ó jẹ́ kí ástẹ́lì yìí dé tí ó sì lọ́la yìí náà ni pé jámù náà fẹ́ ṣe òun jámù òkèèrè àti àtẹ̀lé yìí jámọ̀ tàtẹ̀lé eléyìí ó sì lẹ́tọ̀ torí pé ọwọ́ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ni tí ó ṣe ọlọ́run bá wà lórí ìrìn àjò tó bá mọ̀ wípé àwọn padà dúró ní ibi tí àṣìwá sírí ó tó yóò di ilé zórí tó fi di àṣírí yóò kí méjèèjì papọ̀ tọ́ba rí wípé àwọn àlórí ìrìn àjò kò láìpílẹ̀ káwọn dúró lásìkò tí àṣírí ọwọ́lé tí zórí bá ti wọlé kí ni ó ṣe yóò kí zórí àti àṣírí papọ̀ méjèèjì yìí ló lẹ́tọ̀ọ́ èèyàn lè délé zórí lásìkò àṣírí èèyàn sì lè kí àṣírí lásìkò ìgbòho ṣùgbọ́n èèyàn kan lè máa kọ̀ǹsídà pé èèyàn ń rìn àjò pẹ̀lú ọkọ̀ yìí èèyàn wá mọ̀ pé kó bá ọlọ́run bá fún ìjà rí ṣòro títí aago báyìí àwọn òde bàdà àti ìdẹ́kọ̀ ẹtú gbéra láti bí aago mọ́kànlá tí zúrì dé inú ọkọ̀ bóyá wọ́n dé bàdà mọ́kànlá ní aago kan zúrì ti wọlé ìṣòwò rò pé nígbà táwọn fi di aago mẹ́ta aago mẹ́ta àtúrì náà ó ti ṣètò ní yóò ti wọlé àwọn yóò ti dẹ́kọ̀ nígbà tí wọ́n bá ti wọlé àbẹ̀fẹ́ ìṣòro ẹni bẹ́ẹ̀ ó dìlé ìzórí rẹ̀ di àṣù àmọ́ tó bá wọn pé ìrìn àjò yìí jíyìn lè fáwọn lọ yìí ọkọ̀ tó dúró hmm ó di towards Maghrib àbí ìṣá àbí kìíní kan ní kété tí zuri ti wọlé láti dúró pé ọkàlùkọ jẹun o ẹtí ó ṣe òun sáré gbìyànjú kó àwọn mùsùlùmí kan jọ kí gbúrò àti lórí wọn káàkiri àṣírí wọn ẹmọ wa lọ fún bàtí wàá jẹ pé bí eighty nine ten padà wọlé so yóò kàn máa lọ kí má tóbi àti àìsá rẹ ní ní jámúrù náà alákùnlé ha èèyàn kàn máa fura láti máa olùwọ́n ṣe ṣùgbọ́n ní ṣókí èèyàn lè ṣe taqdim jámúrù taqdim aw jámúrù ta'khir irú ẹni tó ní ẹ̀gbọ́n láti rí ìwọlé yọkàn ṣàlàyé fún náà nínú àwọn àdájọ́ rọ́ṣọ̀ tó rìnlẹ̀ fún ṣẹlá Muhammad alayhi salatu wa salam tó ṣe táwọn sàábé lọ́sẹ̀rìn àjò àdísìkò rẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ìrìn àjò àwọn sàhábà pẹ̀lú ànábì àpájùlọ fi gàgàwáàtì yìí gbogbo tí ànábì já àwọn sàábé lẹ̀ ń sọ ìgbà ànábì ó ti dó ìbòló ti kóró ṣe. wọ́n lè omi ń bẹ ọlọ́jọ́ mẹ́wàá omi ń bẹ ọlọ́jọ́ mọ́kànlá omi ń bẹ oní eighteen oní nineteen oní ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ mẹ́rin tí wọ́n kúrò láti lọ jagun kì í jẹ́ pé gbogbo orílẹ̀ anabi sẹ́yìn àjò kan nínú àwọn àsùfáàrù rẹ̀ àwọn ìrìn àjò ẹ̀ ọwọ́ pé ìrìn kókò ṣe pé kí ni yusọ̀líhà kọsọ̀rọ̀ náà ìkíni kọsọ̀rọ̀ ọlọ́run àlẹ́ náà.